ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون صدق الله العظيم أعوذ بالله سمنا علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله أحمده سبحانه وتعالى وأشكره وأؤمن به وأتوكل عليه واستغفر واتوب اليه واستعين واستهديه واعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله المهتدي ومن يضلل فلا هادي له واصلي واسلم على خير خلق الله محمد المصطفى وعلى اله واصحابه والتابعين وتابعيهم باحسان الى يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run. alhamdulilah. adúpẹ́ ní ẹ̀kan sí. alhamdulilah. àwa àgbàdo ọba pẹ̀lú gbólóhùn. alhamdulilah rabbil alamin. fún àǹfààní tọ́lọ́run tó fún wa ní èní tó tún jí wa sáyé tó tún ní ká jí ní jí àlàáfíà tó wá gbọ́ aláàyè ká bá yín sọ̀rọ̀ tó gbẹ̀ náà láì kẹ́ gbọ́ wa dáadáa kí a sọ̀rọ̀ dáadáa kí a gbọ́rọ̀ àtẹ̀tò ń sọ̀rọ̀ àtẹ̀tò ń gbọ́ ọdún òní ló wà ládàá náà. àmìnà ya Allah. àwọn náà ta wá bẹ̀rẹ̀ tó ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí àbí ọlọ́ọ̀ba èyí tá a ti gbà nínú ẹ̀ ọlọ́ọ̀ba àlekọ́lá kó gbà níjọsìn wa. àmìnà ya ọlọ́ọ̀ máa dàlúwà ní àyàkó wọn pọ̀ fẹ́. inú kan táwọn gbé kíláàsì àti ìtẹ̀lé ìlànà Muhammad àgbẹ̀ mùtàbà tí iṣẹ́ fi jẹ́ àtọ́gbà lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run mọ́sẹ̀ jogún fún wa. gẹ́gẹ́ bíbi tí a wá bọ̀rọ̀ náà ti sí ní àná ajá mọ̀ wípé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn ọlọ́run mùmíní sì rèé nínú ẹ̀kọ́ tí anábì kọ́ àmùmíní àtàbájì olùkọ́ náà bá gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó jẹ́ a pé ọ̀rọ̀ mùmíní ó máa ń jẹ́ kàyéfì torí pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn kì í sábà ẹ̀ àbáwọ̀ adágbé ní Shuaib bunu Sanan olóògbà àdìsí wa látọ̀dọ̀ àníwá ọmọ níbẹ̀ sọ muslim ó ní ajaba alamule mumin ó ní ọ̀rọ̀ mumin ní ọ̀rọ̀ kàyéfì ni ọ̀rọ̀ mi máa jọ ayé lójú ó láì máa ń ṣe ìmọ̀ mumin ní kí ni ìmọ̀ náà ó ní inna amúrahu kullahu lahu khair gbogbo àlámàrí mumin ní pátá nítorí bá ti ṣẹlẹ̀ sí láyé dáadáa ni Allahu ẹ wàá kasa kàsáwò ó ní wọlé ìsàdágàlì àdé nílà lè mú mi ó ní n tá sọ yóò ẹ lè bá lára ẹnìkan káfí mú mi ni àmì tá a mọ̀ pé lágbájá yìí mú mi ni kí ni kaná ó ní nà sọ ọba tí ó sàrà tí ohun òdùnnú àwọn nǹkan tí máa dùn mọ́ nínú tọ́lọ́ba ní kọ́sẹ̀lẹ̀ bí ká ló lọ ká bímọ ká lálàáfíà ká rẹ̀gbà lẹ́nu iṣẹ́ ká ra mọ́tò ká kọ́lé ká gbé ohun rere ṣe láyé ẹni ó ní ṣàkàrà ó ní tẹ́bá wù mí ní tí ó ti pé alhamdulillah alhamdulillah alhamdulillah mi fakana khairan lahu olówó àjòrè fún ó ní wọn ni àṣọ bá ti wù tó yẹ pé aburú wa ṣẹlẹ̀ sí wọ́n jí mọ́tò ẹ lọ ọmọ ẹ kú ìyàwó ẹ kú ọkọ ẹ kú ọlazident ọdalápá ọdalẹ́sẹ̀ ilé ẹ sọ́bàrà yóò ṣe sùúrù ẹ ní gbọ́ ìwíkú lẹ́nu ẹ̀ fàkánà khairan olórí lọ́jọ́ fún mùmíní wọn máa burú kankan ìgbésí ayé àwọn mùmíní nínú torí díẹ̀ láàbí dáńtọ pé tàkà yìí fìlì mọ́mìn màálùdúró fìlì àlùmọ̀hìtọ̀ bíi kí mùsùlùmí bá ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ sí kó lè bá lò bí ọba ti yí sí ni tùgbẹ́ tó ti rẹ́dì ni ebe ri aya ta ke fa ni ana so to daga bun ay le ko kala ma asaba min musibatin fa bi iznillah wa man yu'min billahi hadi qalbahu wallahu bi kulli shay'in alim ọlọ́run ma asaba min musiba gbogbo tó bá sí nínú aburú àwọn mi ò fẹ́ tó bá ṣẹlẹ̀ sí mùmí ní pé nǹkan báyìí mi ò mọ̀ fẹ́ ó wá ṣẹlẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ ẹ̀rí fábíyé dè nílẹ̀ ọlọ́lójó ṣẹlẹ̀. ma asaba min musibatin illa bi iznillah. àyà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run fi ṣẹlẹ̀. wa man yu'min billahi yahdi qalban. bẹ́ẹ̀ ni ẹni tó bá gbẹ́ ọba fi ọba náà bá gbọ́ ọlọ́run darí ẹ̀mí ẹ̀ ìdarí ẹ̀mí náà ni pé kó sì sùúrù kó sì lè dáàbò bo ahẹ́. wallahu bi kulli shay'in alim. wọ́n bá ti bá yín sọ̀rọ̀ yìí o ọba ọba tó gbé gbogbo nǹkan lọ́mọ ni òkú ní màmá tán njọ kan alẹ́ sàlá. sallallahu alaihi wasallam. wọ́n sọ fún àṣàbẹ̀ ó ní sàtàkù nùfẹ́ta nù. anábìíní wa fìtínà ń bọ̀ o fìtínà ń bọ̀ o. ọ wá ròyìn fìtínà yẹn lọ tó wá sọ pé ẹni ọba jókòó lọ́gbọ̀n fìtínà yìí olùjẹ tó lọ ẹni ọba nàró olùjẹ ti rìn lọ ẹni tí bá ń rìn lọ olùjẹ tí ń sáré lọ ó wá lọ títí títí ọ̀pọ̀ náà sábẹ́ ni pé wọ́n máa sí ọlọ́run tí bá dé kí ni yege. kí ni ìgbàlà kí lọ́nà àbáyọ káàfin ní ìgbàlà tó pé ànábì bá di pé ẹni ọba lòun fẹ́ kojú fìtínà yìí fìtínà yóò gbé lọ ni. ànábì wa sọ pé amskili sáánà àkọ́kọ́ ìmọ̀ràn ohun fẹ́yìn mùsùlùmí tí fìtínà bá dé tí wàhálà dé kọ́ hàn ẹ̀rọ amsik amsik lisanak. kó ahọ́n ẹ̀ ró ọwọ́ bàtà wọnú coronavirus ẹlòmíì ti wí nǹkan tó ṣe pé ń bẹ lábẹ́ ìbínú ali muhammad kọlọmọ yìí nígbà mi yọ ma sọ kò ní kí n la tó ń sọ ọ̀rọ̀ tó ti ń sọ ti sọ dọ ma na kò dọ ma di jẹnama láyìí láyìí àbí daba ti wà lásìkò fitna àkọ́kọ́ amsik lisanek rẹ̀ pọ̀ gbogbo nǹkan ló là dá sí lásìkò fìtínà ó ní wàlìyàsá kàbẹ́yì yíkìlẹ̀ ọgbẹ́ fìdímọ́lé fìdímọ́lé jókòó sílé wọ́pùkì aláàkàtì àti wàá máa ronú lórí àṣẹ tó ti ṣe máa sunkún lórí àwọn àìṣedéédéé. Hadi wasiyatu rasul ìmọ̀ràn anábìrè àṣegbélé jókòó lásìkò wàhálà àṣekèsè tuntun anábì jẹ́ kílẹ̀ ọgbà ẹ̀ jẹ́ kílẹ̀ otu ẹ̀ káwá lo àsìkò pé à ń bẹ́ nlé àga Ramadan ọdún yìí bí bá ń sọ fún alágbàtà ti bẹ̀rẹ̀ a rí i pé ìbá Ramadan ọdún yìí ló yàtọ̀ gédégbé. sị àwọn ọ̀nà tá a máa ń gbà bá tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí sì gbogbo ẹnikẹ́ni tó bá jẹlẹ̀ nù usulufiki ìmọ̀kànnì jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sì Islam àwọn ìmọ̀já fi ń gbé gbòǹgbò ẹ̀sìn kalẹ̀ ó sì nígbà bá ti dọ̀rọ̀ ń tàn pé ní rukhsa wọ́n ń pè níkan ní ar-rukhsa ash-shar'iyya àwọn àdẹ̀kùn àwọn àrọ̀rùn ti ṣẹ̀dá àmúwá ìgbàmí ń bẹ a máa kanu tíà a kọ́ ọmọ kíw ṣùgbọ́n ń bọ̀ ọba nípa fẹ́ lò àmọ́ ń gbàgbé ẹ̀ rukhsa kí ni jẹ́ bẹ́ẹ̀ yàrá hukumu ṣẹ́rí ìtìsànàyí ó ní ìdájọ́ ṣẹ̀ríà tá a fi gba àwọn nǹkan kan láàyè nítorí nǹkan kan alihukumu aṣẹ́rí ìtìsànàyí ló obìnrin ni látara àwùjáde kan àwùdọ̀rúra tọ́látara ìnira kan necessity pápá ẹni sìn tá a bá fẹ́ kírun ìpìlẹ̀ ní kásàlùwàlá ìyẹn ní ìpìlẹ̀ wọ́n ní àwọn ìdí kan wá ń bẹ tàbílì kásàlùwàlá táwà fi nǹkan míì tó rọrùn jù àlùwàlá yẹ dípò àlùwàlá pàpẹrẹ abẹ́sàlùwàlá ṣùgbọ́n ẹ̀sán sí wa ẹ̀sán tó ń sí wa tútù ni tómi bá kàn án lára ó lè kódà lè dákú ọlọ́ni sí tàyà mọ́ tàyà mọ́ ẹsẹ̀ wọlé léèpẹ́ ọ̀gẹ̀ ìpẹ́ báyìí bọ́ ojú ẹ̀ kò fi pọ́wọ́ báyìí ó ti gbà tó sàwọ́lá náà tàbójá rìnrìn àjò òòró mi sí mọ́ yẹn náà ń pè ní alihukumu asẹ́rí ìlísìnnáhìí tí a ń pè ní al-rukhsa al-shar'iyya ìgbà mi wà ń bẹ al-rukhsa ó lè jẹ al-rukhsa al-khassa pé mo sọ yìí o ìdẹ̀kùn yìí o ọ wà special fáwọn kan ń bẹ jẹ al-rukhsa al yìí o gbogbogbò ni nígbà bá ti rí dọ̀rúra tó ká sọ ìlànà tó bá dá báwọn èèyàn kan nígbà bá fẹ́ mọ́fin wá àwọn èèyàn nìkan náà ilé àgbàláàyè ìdẹ̀kùn yẹn báyìí pé ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí àdọ̀rúra tó àmà ìnira tó dé gbogbo alókó sínú rúùsọ̀ yẹn náà rí ìdẹ̀kùn bá mú wá ní gbogbo wa ni lórí ilé ayé lè ní gbogbo táwọn mùsùlùmí lórí ilé ayé lè ní ó ké ní orí ilé ayé táwọn mùsùlùmí wà lè ní tí ìṣẹ̀lẹ̀ kòrónà yóò dé àti pé ọ̀rọ̀ kòrónà yóò dọ̀rúra tó àmà dọ̀rúra tó yé àmà ìnira gbogbo ayé ni nígbà bá sì wá fẹ́ mú àwíjàre náà bí ìdẹ̀kùn wá á jẹ́ àrùsọ̀tù àlẹ́ àmà ìdẹ̀kùn gbogbogbò ẹ̀rí abdullahi ibn abbas ọdọ alatala ni ó ní alùsọ yìí pé inna Allaha ọlọ́ọ̀bà allah yuhibbu an tu'ta rukhasahu kama yuhibbu an tu'ta azima azaimu ó ní ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó fẹ́ràn kéèyàn máa mú ìrùn tó bá fún wa kò sì fẹ́ràn pé ìtọ́ ẹ ká ṣe tí ọba tí ọba sínira kò fẹ́ràn ká ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́sìn ó nínú sùúlù fíkì náà ń pè ní báàbùl àzímà wà báàbù rukhsa pápẹ́ nísìn kí a gbààwẹ̀ ìpìlẹ̀ nù yẹn wá jẹ́ rìnrìn àjò ẹ wá fẹ́ rìnrìn àjò ẹ jẹ́ mẹ́wàá akọ́ wa ní inú àwọn mẹ́wàá yìí àwọn mẹ́fà láwọn ń ta wọn o àwọn àwọn jẹun ní tí ti yọ̀ǹda ká jẹun gẹ́ bíi ayàtà kẹfà ní bíi ìjẹta sísè inú sọ́ọ̀tù bá kọ́ra máa ká àdàmí kó mọ̀ ọ́ rẹ̀ dànù. ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر ẹ bá jẹ́ aláìsàn nínú yín tàbí ó jáde ìrìn àjò tí àìsàn yìí òjò lè gba àwẹ̀ tí ìrìn àjò òjò lè gba àwẹ̀ látara ìnira tó kó látara tó ń bá gbà ẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run ní kó fa àwẹ̀ lẹ̀ tí ó bá wá nípa àwẹ̀ lọ tán iye ọjọ́ tí ó fi gbà wẹ̀ kó san padà rọ́ọ̀sọ̀nù ẹ̀yìn bí mẹ́wàá ń sìn ìrìn àjò àmẹ́fà ni wọ́n ní pé àwọn olè gbàgbé lórí àjò yìí o àwọn ìjà àwẹ̀ wa o ó ti dá àwẹ̀ wọn kí ni wọ́n mú dání yẹn rọ́ọ̀sọ. rọ́ọ̀sọ. àwọn kan mẹ́rin yòókù ní rárá àwọn gba àwẹ̀ ni kí ni wọ́n mú dání yẹn azima. daba hmm. ka adi sẹ́nà adi tọ́wọ́ aládùn ànábì adi tàbí sẹ́dọ̀ kúzẹ́rẹ́ ẹ̀tì anatunu malik ti Abu Huraira wọ́n ní àwọn jẹ́ tó máa rìnrìn àjò pẹ̀lú ànábì ṣé ẹsì máa jẹ inú àwẹ̀ wọ́n ní minna sa'im wa minna muftir ìbẹ́nu wa ẹni tó ń gbà àwẹ̀ ìbẹ́nu wa ẹni tí ó gbà ẹni tó ń gbà àwẹ̀ kò rẹ̀ ẹni tí ó gbà kò fojú tí ó da wọ ẹni tí ó gbà ẹni tí ó gbà kò fojú ọ̀dà wọ ẹni tí ń gbà anábìnrin sì bẹ wọn torí díẹ̀ níta fẹ́ fi rẹ̀ náà pé bọ́lọ́mbà ṣe gbé nǹkan kalẹ̀ kà bẹ́ẹ̀ nígbà tí ọba sì díwọ́ àzìmọ̀ tí ìdíwọ́ kan bá ti wà tí àwùjọ rẹ wà tẹ́sí sì fara mọ́ rúkṣọ̀nù tó lè lè láàfin ẹbí ọ̀rọ̀ tá à ń sọ fún wa pé àwọn àfẹ́sìn wọ́n rí pé àwọn àwíjàre kan wà lọ́dún yìí lórí àwọn àwẹ̀ tí a fẹ́ gbà. bá a sì máa gbà tẹ́lẹ̀ tó pé rúkṣọ ti wà ń bẹ̀ ara àwọn kan tó gbọ́n lè máa lọ múra ní ọdọọdún tẹ́lẹ̀ látara àdìsá sọ pé ó Ramadan ma'i ìmọ̀ mùsùlùmí ọgbà wa ọgbà kéèyàn bá lè ní ó ṣe déédéé inú ẹgbàá kan oṣù dẹ́ntọ́ sáájì pẹ̀lú muhammed muhammed wọn á ní kò sí múra lọ́dún yìí zoro zoro dabara wa nìyẹn orí dabara agba bẹ́ẹ̀ náà ni torí díẹ̀ ilé ìjẹ́ ẹ̀kọ́ tí ó gbọ́dọ̀ wà lárúbáwá mùsùlùmí àwẹ̀ ọdún yìí àwẹ̀ èyí tó bá ń ṣe pàtàkì tí ò ṣe é má ṣí nísìnyí nǹkan kan máa wẹ̀ tó pọ́n ká tó ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àfa pé ṣé tí yẹn bá ń bẹ̀rù kòrónà só lè má gbà wẹ̀ wọ́n ti gbé lọ́gbọ́ àwọn àfa wọ́n gbé lọ ṣé azari wọ́n gbé lọ ìtí àdàlà lámìlú sínú ayé àti kíkọ́ ìdàmà gbogbo ọ̀nà ti fèsì lé lórí pé kòrónà ò gbé gbà wẹ̀ o nígbà tí ọba ti mú wa mo ń bẹ̀rù kòrónà gbogbo kíni. kò pé gbà wẹ̀ o tí ọba ti mú wa. gbogbo àìsàn kódà lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní ọ́n láti gbọ́rọ̀ lẹ́nu oníwòsàn pé ṣé tí ń bá gbààwẹ̀ pẹ̀lú tí ń ṣe mí yìí sáyẹ̀sàn yìí lè le sí tàbí kọ́pẹ́ kó tó san tọ́yẹ kó lè le tàbí kọ́pẹ́ tó san wọ́n ní ìyẹn ní àfàwọ̀ ẹ̀lẹ̀ ẹgbẹ́ òpá ti lè le sí ọgbà àwẹ̀ náà gẹ́gẹ́ ẹ ọ̀dà bí gorí nǹkan fọ́mi kò sì máa jẹun là gbogbo iná ńlá láti lẹ́yìn náà kòròkòrò náà pé ká má ka alukuran ṣá Ramadan ṣá alukuran oṣù Ramadan oṣù alukuran ní kíké gidi àwọn sàbí àná sàsàlà ìbẹnu wọn kọmọdán tó délẹ̀ àparí alukuran lẹ́ẹ̀márùn-ún àmì ń bẹ ọjọ́ kẹta ni àmì ọjọ́ karùn-ún àmì ọjọ́ keje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni Imam wọn nínú Ramadan lálẹ́ kílẹ̀ tó mọ́ yóò parí àlùkò nìkan lọ́sàn-án kílẹ̀ tó agbára nìkan tábà pa Ramadan yóò kí ọgọ́ta al wọ́n lábọ́ ànífà òun máa fi dẹ́yẹn náfìlà ní. ní tọ́ba bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ yóò rúkú ní sọ́dún káf sọ́dún Mariam yóò rúkú ní sọ́dún nas wọ́n ní mọ́ màlìkì kéèkọ́ mọ́ wọ́n ní Ramadan bá ti dé kò sẹ́ tó lórí tó gbogbo sẹ́gun náà pàtìkọ nǹkan ìrìn náà máa ké àyàfi ọ̀ràn yẹn báwọn ṣe rí nìyẹn àwọn àfa àṣáájú mamu zoro lere zoro léèrè lé mamu nínú inú Ramadan sẹ́wó lọ́dájú àmà ṣe ó ní ẹ máa ké alukurani wọ̀ ẹ̀tí àmọ̀ tán fáwọn ẹ̀ ń jẹ torí o ìtọ́rù jàmọ́ yìí kájọ jẹun pọ̀ náà ní òde ṣẹlẹ̀ ẹ rájọ báwọn èèyàn ẹ lọ gbé àpò rẹ̀ sí ẹ lọ gbé fún wọn garawo òróró ẹ lọ gbé fún wọn àpò èlùbọ́ ẹ lọ gbé fún wọn gààrí àpò ẹ̀wà lọ gbé fún wọn iṣu ẹ fún wọn ẹ adìẹ fún wọn ẹ àgbàdo fún wọn gbogbo kan gbogbo lé iṣẹ́ olóore wọn kò ká má ṣe Ramadan tó wà ń ta ẹ ṣùgbọ́n àwọn ń tá a máa ṣe bíi tàràwé nàní kàfé wọn sì ká má ṣe tàràwé ká má ṣe inú ilé wa inú ilé náà ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó tó di jama àdákìní tẹ́lẹ̀ nígbà anábì fi kọ́ kí jama torí pé yóò lè di wàhálà ó dá dúró torí délé gbogbo àwọn sí olóore oná la kama sànú àgbà àwọn wa sádùn rẹ ká dẹbi pọ gbogbo ẹni afonu wọn aki wọn abinkanisẹsi wọn adarasi àwa adarasi àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn òbí wa gbogbo ilé náà sì láti ṣàdúrà àmà sharu ṣàrò màdán ṣàrò dùà ṣàdúrà ni ilé ni ẹwùjì àtú ọmọbàníyà àwọn àní ìtanijí lárí ẹni tí Ramadan ti àfẹ́tò àṣẹ àkíyèsí pẹ̀lú Ọlọ́run tó bá wá di ní ọ̀la àwa bẹ̀rẹ̀ sí tú àwọn àyà tí wọ́n ń ké fún wa tó ti gbó náà ní madakhal òun náà la fi wọlé sọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ́dún yìí àbí Ọlọ́run balikọ́lá ìta sọ yàtẹ̀ tó bàtẹ́ ló sọ ládàá kí a sọ ládàá kí a gbọ́ lọ́mọdún àládàá náà subhanaka Allahumma bihamdika ashhadu an